yìí tọ́jẹ́ pé òun rí ntọ́mọ ò rí torí àárín nínú àwọn òbí nísìn torí pé wọ́n máa ń bojú tàbí wọ́n máa ń ṣẹ̀sìn àwọn òbí ọkọ wọn kórìíra rẹ̀ sọyí ọlọ́lá sọyí kíní burúkú yìí ọyọ ẹja lè dànù torí wọ́n wòye pé táwọn bá lè dànù ipá àwọn ráàyè ká ọmọ àwọn torí pé ohun tó wà ń bẹ̀ tiẹ̀ gan ló ń tún ga ọmọ àwọn lápá ọmọ ò ní sẹ̀rí fi sáwọn òbí rẹ̀ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn but irú eléyìí àwọn òbí tí wọn gbọ́kàn yé yìí ṣerú wọn ni wọ́n sọ. èyí ò túmọ̀ sí wípé èyàn wà á èyàn wà á kojú irú òbí báyìí pẹ̀lú wà àìlẹ́kọ̀ọ́ èyí ó gbé pẹ̀lú ẹ̀kọ́ náà ni ó pàtàkì náà. Bàbá walidayni ihsana. Lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní òfin fún wa wípé a gbọ́dọ̀ sí nǹkan kan àfọ̀hún nìkan ó wá ní àwọn òbí méjèèjì o a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. Allah subhanahu wa ta'ala kò wá fi mọ lórí pé ká ṣe dáadáa sí wọn yìí nìkan o ta ló mọ̀ wá bí ọba tó dá wa ó wá ń ṣàlàyé rẹ̀ yékéyéké pé imma yablughanna indaka al-kibar kí wọ́n wá dogbo sí ọ lọ́wọ́ ahaduhuma aw kilahuma àwọn méjèèjì o tàbí ọ̀kan nínú wọn tàbí àwọn méjèèjì fala taqul lahuma uff má ṣe ṣe ọ̀wọ́n má ṣe ṣe ọ̀wọ́n yẹn ni pé tẹ̀ ń bá ń jọ ń sọ̀rọ̀ káwọn èèyàn mọ̀ yìí pé jọ ń bí bàbá rẹ̀ ní ń bá sọ̀rọ̀ ni àbí ìyá rẹ̀ ní ń bá sọ̀rọ̀ ni ní bó ṣe pa lọ́lọ́ kóhun tiẹ̀ má lò kèsì tiwọn wala tanharhuma má jágbe mọ́ wọn o wa qul lahuma qawlan karima sọ̀rọ̀ àpọ́nlé sí wọn. Allah subhanahu wa ta'ala kò fi ma níbẹ̀ o ó ní waqfid lahuma janaha dhulli rẹ̀ yẹ ìpalọ́lọ́ ìrẹ́rẹ́ nílẹ̀ rẹ̀ rẹ̀ fún wa mina rahma látara ìkáànú látara káànú má ṣe òbí níṣe wípé wàhálà ayá yẹn ti pọ̀ jù wọ́n kù wàá máa sọ pé Rabbi rahamhuma wọ́n lọ́wọ́n ọba o bá ń ṣàánú wọn bá ń sọ̀rọ̀ wọn ní ní ayọ̀ jẹ́ ń tààrí pẹ̀lú wọn jẹ́ kí máa ṣàdúrà dáadáa fún wọn ká máa rọ́bà ẹ̀ ní sọ̀gíra báwọn náà ṣe máa ṣe lórí rẹ̀ ń gbà tó fi wà kékeré wọ́n lọ́n bàbá ń yé ọmọ yìí bá ń yè yí dáadáa rẹ̀ ó ṣèṣe jù mí má yọ kú mọ́ lọ́wọ́ nǹkan kan ìwọ ni nǹkan ń ṣe àwọn ni mo sùn ìwọ ni nǹkan ń ṣe o àwọn ni mo sùn gbogbo sísá sókè sísá sódò tiwọn kí tiẹ̀ sá tiẹ̀ níyanjú báwọn ọba tiẹ̀ rí jẹ àmọ́ Yorùbá tó jẹ́ yí pé oúnjẹ tí wọ́n wọ́n kìí ṣe tí wọ́n wá ní aláwọn ògo wẹ́rẹ́ àsìkò wá ní tí wọ́n bá di ogbó sí ọ lọ́wọ́ ọ̀kan nínú wọn ni o tàbá àwọn méjì o ká pé ọ̀yà ilẹ̀ ọ̀ fi ìyá yẹn sílùú òkè alẹ́ ọmọ wò lẹ́kọ̀ọ̀kan aburú ńlá ni tọ́ba ti di pé ìyá àbí bàbá ó ti ń fẹ́ máa di pé ó ní ìdí àmójútó tọ̀ ó ṣe wáàsí rẹpẹtẹ fún ìyàwó rẹ̀ sọ ma pé èmi làlìjánná rẹ èmi nínà rẹ bí ayé dẹ́rí ọ̀kan nínú àwọn ìyàwó àwọn sàábé òjíṣẹ́ náà sàrà sàlám ọwa ó kí òjíṣẹ́ náà sàrà sàlám òjíṣẹ́ náà sàrà sàlám ní azáàtú báyìí àǹtí sí ọlọ́kọ ó ní náà ó lóun lọ́kọ òjíṣẹ́ náà ní bóòlù ẹ̀sẹ̀ máa ṣe ó ní à èmi ò sòrò ní tí mo bá lè ṣe náà ni sọ́yìn bó kẹ́ra <laughs> àlùwọ̀jì ìsìn ẹ̀lẹ́kẹ́lẹ́mà ó dẹ̀ sọ̀rọ̀ sókí láti fi fún un lézì ó ní iná rẹ nu o àlìjánná rẹ nu bó bá ṣe wù ọ́ kó sí èyí ọkọ rẹ. Allah subhanahu wa ta'ala ó gbé àwọn àwọ̀ tó nípa ó gbé lé ìyàwó lórí pé ó gbọ́dọ̀ ṣe fún ọkọ kìí ṣe torí pọ́kọ jẹ́ nǹkan kan ni ìbádà ni ntí obìnrin lè fi bọ́m̀bẹ̀ ni pé kọ́sá mọ̀ yìí pé òun sin lọ́hùn ọba látara ọkọ tó bá ti mọ̀ yún gbogbo ntí ọba ń jáde ń bẹ̀ yóò forí tì ọlọ́run ọdẹ bá gbé e. torí kí lọ́lọ́run bá sọ alladhina jahadu fina lanahdiyanna subulana ẹni kọ́ bá gbìyànjú lójú ọ̀nà wa a ṣe ọ̀nà wa rírìn a ṣe ní rọrùn fún un òjíṣẹ́ náà sọ́la fi ń ṣe ń kìlọ̀ wípé wọ́n ṣẹ́rú yín o wàláhí ọlọ́run kan ọ̀rọ̀ wọn fún yín ni bẹ́ẹ̀ dẹ̀ ètò ọlọ́run ọba ọba rọ wàláhí ọkọ gan mọ̀ pé jehim iná iná tọ̀run táyé lòun kò sí. alfitna ashadu min alqatl tí a bá kó fìtínà bá a odindi imaamu àgbàlagbà ni ó ó ó yanjú ìyẹn dáadáa ni. nígbà tí fìtínà ìyàwó rẹ̀ dé lórí irun bí tẹ́ ń kírun lọ ní Fatima kí n lórí irun àwọn èèyàn wá kégbe bò subhanallah subhanallah subhanallah torí ọ̀rọ̀ Fatima ni a bọ̀ nínú ilé kó tó di dórí díẹ̀ nu fìrí nu tí ọlọ́run bá fẹ́ ọ̀rọ̀ obìnrin o. kèé ṣe wípé bóyá jẹ́ nkankan o wàláì kèé ṣe pé jẹ́ nkankan kèé ṣe pé jẹ́ nkankan ọlọ́run rọ̀ wọ́n ni òjíṣẹ́ náà sọlá àṣọlá ń sọ ilé wọn ká lè bá a mọ iye ọlọ́run ọba kó fi jẹ́ pé káwa náà o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn o tòótọ́ bá ti di pé wọn náà ò ṣe pẹ̀lẹ́pẹ̀lú pẹ̀lú wọn aláàmọ́ ibi tí ó ti mú wọn náà o lè mọ ilé nǹkan kó ṣe ọ bá o fi jẹ́ pé tọ́ ọ bá fẹ́ kí nǹkan kan n tó lé ó tètè yanjú díẹ̀díẹ̀ tọ́ ọ bá ní àwọn ará ilé ṣègbìyànjú láti láti jẹ́ wọ́n mọ̀ wípé yes à ń lé nǹkan kan nǹkan kan ń bọ̀ ẹ gbà tọ́wò náà kí tọ́wò yẹn ó lè ṣe kí ni kó fi pé gbẹ̀mú wá ọ pàtàkì kì í ṣe pé à àti pé ó ṣe o àti kò ṣe o gbogbo ẹ̀ akàn wá rí i pé páro páro páro páro náà is lọ sọ àwọn èèyàn sí. هذا حرام قطعا ọkọ alijanna obìnrin nù iná rẹ̀ nù bó ṣe wò kó ṣe bẹ́ẹ̀ náà ni òbí a ṣe jẹ́ àlìjẹ́nà tiẹ̀ náà ọkọ náà ṣe jẹ́ so ọ̀kan ti wà lábẹ́ ọ̀kan tó gbọ́dọ̀ mójútó ó ṣe wá sí fún ìyàwó pé ni àwọn ní o. má wo tí wọn o tọ́lọ́hún ọba ni kò wò torí ọgọ́rọ̀ nulé eléyìí ń dàrú wá torí pé ìyá ọkọ ń bá wọn gbé ìyàwó wò yí pé ah, òun ò lè tọrọ léètò eléyìí wàhálà oríṣiríṣi wọn ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó fi sípò ìyá rẹ̀ ìyá ọkọ ẹni ìyá ẹni ni bàbá ọkọ ẹni bàbá ẹni ni bàbá ìyàwó ẹni bàbá ẹni ni ìyá ìyàwó ẹni ìyá ẹni ni bó ṣe kó wọn mára nì tí wọ́n wàá fi òfin ọlọ́run ọba ọba wọn lò kọ́lọ́run lè bọ́ tó tó ọba ṣe báwọn nǹkan ó dàrú dídàrú rẹ̀ sì wẹ̀ ó lè jẹ́ kí àlìjẹ́nà wíwọ̀ kó nira Allah subhanahu wa ta'ala ó tó ó ní imma yablughanna indakal kibar ahaduhuma aokilahuma tí wọ́n bá tiẹ̀ wá dogbo sí ọ lọ́dọ̀ ọ̀kan nu wọn ni o yálà ọ̀kan nu wọn ni o tàbí méjèèjì fala takullahuma uffin má ṣe sí ọ wọn wala má jàgbé mọ́ wọn wa kullahuma qawlan karima ọ̀rọ̀ àpọ́nlé ni kò sọ fún wọn kí ẹ sẹ́yìn nìkan àdúrà kọ́má jalẹ́nu rẹ̀ ọkọ rabbi rahamuhuma kama rabbayani saghira sayidina abu huraira radiyallahu anhu wọ́n ní tó bá ti lọ sọ́dọ̀ ya rẹ̀ yọ pariwo wọ́lọ́wọ́n bá o ya ummi ya ummata o ya mi àtàtà o kọ́lọ́n bá ń kẹ́ ọ bó o ṣe kẹ́ mi ń gbà mọ́ wa ń kékeré o. ìyá náà sọ pé ìwọ náà kọ́lọ́n bá ń ọ bó ń ṣe ń kẹ́ mi ń gbà wà ló gbó yìí o. so gbogbo eléyìí àìsáfòbì wàhálà ayé àwọn ti pọ̀ jù àìmọye àwọn èèyàn oníyẹ òun lájẹ mẹ́ta là ń fi sọ̀rọ̀ ó ní àṣẹ ìkẹyìn ni ìyá òun a nǹkan ni mo ní nǹkan wo lọ́wọ́ ìgbà tó wà ní kékeré yóò kọ̀ pọ̀ jẹ́ ń gbà yín sísìn ní ọ̀wà pọ̀ jẹ́ tí gbogbo ẹran rẹ ti gíran yìí kí ló fẹ́ fi ṣe ó ní àṣẹ́kì àkídà lẹ́yìn lóyún mo ní tọ́wọ́ ọba lo àkídà wọn wọ náà wọ́n láì ọ wọ̀ náà ọ gba sàtífíkẹ́ẹ̀tì náà sọ́wọ́ báyìí mo ní ìwọ náà wọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọ nínú gbogbo ọ̀nà is one of the best academically everything nǹkan ọgbà nǹkan tó ń dojúrú fún ni ó ní ìyá yìí ni mo ní bẹ́ẹ̀ ni èmi gbà pé ìyá rẹ ni lóòótọ́ ṣùgbọ́n ọ̀nà tèmi gbà sí yàtọ̀ sí tiẹ̀ ìwọ ń sá fún ìyá rẹ ọ̀fà ìyá rẹ mara kọ́ kẹ́ kó tọ́jú ìyá rẹ ìwọ ntẹ̀mí gbà ipe ntọ́fà nìyẹn bòtí wọ́n sọ pé rárá torí pò ń sún mọ́ àwọn òun fa àwọn mara yẹn ni ọ̀rọ̀ rẹ fi ń dojúrú hábi àkídà fàṣídà yà ìròrí burúkú lélẹ̀ ìròrí burúkú kí ni dẹ̀ máa ń bi aburú kan ní máa ń bẹ́ kejì mo ní ọ̀tẹ̀ kí ló fún ọ ní ẹ̀rí bàjẹ́ nìyá rẹ̀ ó ní à sheik sẹ́mu pé ibi táwọn arìn sí ẹ̀yìn òrìn síbẹ̀ mo ní orí ibú lẹ́rìn sí orí ibú lẹ́rìn sí orí ibú tẹ̀rìn sí òun ló kórí ibú ìbá ọ báyìí ó ti gba lẹ́tọ̀ orí ibú dání báyìí nísìnyí má kú pẹ̀lú rẹ o onítọ̀ mo gba tí mo ní ọlọ́run jẹ́ o lè gbà ẹ̀ka wà ọ pàtàkì èyàn ń fò bí ṣeré káwọn yẹn tẹ́ ẹ̀ mọ́ pé ah bàbá yìí ó ní yàrá ah ìyá yìí ní yàrá yìí látara pé kí ni bó ìṣesí tẹ́ máa ọ pọ́sibù àwọn òbí wọn sọ pé ah ń wọ́n lo èkó yín wò èmi ò lè lọ bí tẹ́yìn lọ ó sì bí nǹkan bó ṣe lè wò kó há tó. ka wọn ma kó o tètè fi ránṣẹ́ sí wọn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ti wà lóríṣiríṣi nísìn ọmọ bó ṣe máa ṣe tó fi máa pè wọ́n gbogbo gbà ọkàn ní sálámà sí gbogbo nǹkan nǹkan kan bó tẹ̀ ní kí n máa bọ̀ ní à ah, má jò ó má wọ́n bọ́ bá tá fi nǹkan kan ránṣẹ́ ọ̀gọ́rọ̀ wọn ní fẹ́ máa rìnrìn àjò báwọn torí pé ọ̀nà gbogbo ẹni tó bá lóun ń tí ọba kó òbí rẹ̀ mọ́ra wà láì kọ̀rẹ́ sísè kìí ṣe pé à ń sọrí mọ́lẹ̀ kókókókó lórí irun nìkan ó ń tí Allah subhanahu wa ta'ala fi ká gbọ́yé ń bi eléyìí ní pé ẹ̀sìn wa kìí ṣe religion way of life ni bá a ṣe lólé ayé ni nínú bá a ṣe lólé ayé ìwọ ni wípé àwọn tá a tara àwọn wáyé. ṣe dáadáa sí wọn ó pàtàkì one of the character traits of Salafus Saleh the our righteous ancestors which all of us must struggle try to imbibe and uh, take very serious is goodness to the parents. Allah subhanahu wa ta'ala has been very categorical in his glorious work, book, Al-Quran Kareem, by stating succinctly that we must show goodness to them. We must make sure that no harm befall them, most especially when they grow old. Allah subhanahu wa ta'ala says, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا We enjoin, we have enjoined mankind goodness, we have enjoined on mankind goodness to his two parents. Allah subhanahu wa ta'ala said further, حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا His mother conveys him in her womb for some times. وَوَدَعَتْهُ كُرْهًا And he also fostered, she has also fostered him, taking good care of him for some time also. To bring him up, to bring him or her up to the level he or she is now. Consequently, Allah subhanahu wa ta'ala says further, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ Allah subhanahu wa ta'ala has determined it as a legislation that you must not worship any being except Allah and Allah alone. No being has the right to be worshipped except Allah and Allah alone. What are the bases of worship? absolute love, absolute dependence, and uh, taking, seeking in refuge in, in. It's only in Allah you seek refuge. It's only Allah's assistance that you seek. You must not seek assistance of any other being. It is Allah's law and legislation you must struggle to carry out. It is very important. Allah subhanahu wa ta'ala says, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا And Allah has also enjoined it that you must be good to your parents in speech, in welfare, in everything. And Allah subhanahu wa ta'ala specifically said, إما يبلغن عندك الكبر if in case they reach old age with you that is you meet them at old age. أحدهما either one of them or كلاهما fala تقل لهما do not utter any word of insult to them any word whatsoever that may tantamount to insult you must not utter it to them ولا تنهرهما do not ever scold them. And Allah subhanahu wa ta'ala says further, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا Say to them, honorable speech. Say to them, honorable speech. That you may get a situation whereby when they are with you, imagine, say, okay, bring your kids, let me tell them stories in this age of computer and all that, you know, it may be very disgusting. You feel like, what kind of this? this? But just sit down with them. Mommy, I want to, Mama, I want to hear a story too. Don't say anything that will be regarded as an insult. Talk to him or her with utmost generosity. Then Allah subhanahu wa ta'ala emphasized further, وَاقْفِدْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ Lower your wings of humility to them out of compassion. Come closer to them. Bring yourself down to them. Fine, you may be, you are now in the jet age. That is the most difficult one to manage. And they are still in the stone age. You know, that's generational gap. You know, it may be a very serious thing. It may cause a lot of things. You know, let me give you an instance. <laughs> one of our old mothers was telling one of our sons who happens to be in US, you know, whether you like it or not, that is the, you know, extreme end. This, this woman talks just like typical Stone Age woman, and but the son is is a is a citizen of U.S. He just came home to visit his mother, and the mother was telling one folklore story that uh, when rain fall, fish fish fall with uh, with rain. <laughs> he looked at me and said, <laughs> you said, you, how do you want me to react to this? I said, you sit down by her, embrace her, and mama, you see, the Prophet ﷺ never said that. And uh, this is how, in the old days, because they don't have explanation to issues, they just cook up one story or the other, and they fill people. Well, out of the blessings of Almighty Allah, you people have given birth to us. You now send us outside. We've learned so much. It is not we who have learned. You have learned so much now. You know, we are now to tell you more of what you have sent us to go and acquire. In fact, there is nothing like that. The, then you start to explain the scientific things to her. You know, immediately the brother told his mother that, you know, there is no evidence for this because the Prophet ﷺ never said it. The mother said, Sallallahu Alaihi Wasallam, spat on our palms and rub all part of our body with that taslim for the Prophet ﷺ. said, eh, tell me more. You know, by the time, you know, <laughs> he started now telling, you know, the stories, the scientific aspect of it, and say, eh, that is why you have to be coming home all the time and all this kind of thing. Yes, inshallah. Uh, I will send, I will give you a handset so that all this kind of thing will be saying it on the phone. Say, hey, good. You know, for quite some time, the mother was not very happy, very favorably disposed to going to U.S. with, with him. But after that encounter, you know, the mother now said, okay, I will, inshallah, next time when you send the facilities, I will go. And that's how he was able to take his mother, you know, along with him to US uh, despite a lot of struggle initially. The mother was not interested. You know, Kawal and Kerima, you know, speaking in, with honor and dignity and making her feel that no, she's important, you know, whatever you have achieved in form of knowledge is are making, you know, she has sent you for this, you know, she should not throw it away because, I mean, if you have brought money now, you know, the way she mustn't throw it away. In the same way, this new knowledge which she has sent you to go and acquire, you know, she just have to take it and uh, put them into practice. This is it. And inshallah, the, the woman became more informed and more enlightened. This is how it is. Not just feeling, No, mama, mama, mama, hey, don't say that. Hey, don't tell my mother the children that can. La, If you are lucky to have them with you, is a big opportunity for you as a Muslim. Muslims don't dump their parents in old people's home. Muslims live with their parents. in order to have to, uh, to appreciate the human feeling, to imbibe the human feeling that goes along with it. are so many scholars who take it upon themselves to cook for their own parents, even though the wife, you know, and the mother, they are in good terms. They, they have no problem whatsoever. But they see, took it upon themselves that, Mama, that type of food you used to cook for me while I was younger, let me try my hand on it also. This is very important. With this, you'll be closer to you, you to them, and uh, you have more human feelings. You'll be able to feel more for them and feel for others. It's very important. Islam encourages us to do all this. You know, you don't do away with your parents. It's very important. Now, والأمر بحسن الجوار والرفق مع العباد نعم وصلة وصلة الرحم نعم وإفشاء السلام ورحمة الفقراء والمساكين والأيتام وأبناء السبيل نعم ìṣesí àwọn ẹni rẹ tó ti kọjá lọ tó jẹ́ yìí pé látara tí òjíṣẹ́ náà sílà sílà ń pa láṣẹ ní ntọ́lọ́wọ́n bá fi ràn òní àwọn eléyìí ìṣe dáadáa sí àwọn alábàágbé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá yó sùn táwọn alábàágbé rẹ̀ bá sùn lébi kò ní rálẹ̀ janna wọ̀ ẹni tó dáa jù nínú yín lẹni tó dáa sáwọn alábàágbé rẹ̀ kò ní wà lìjánà ẹni tí àwọn alábàágbé rẹ̀ ò bá tiẹ̀ ní wọn ò bá bọ́ nínú aburú ọwọ́ rẹ̀ ó pàtàkì. látara àṣesí wa sáwọn alábàágbé wa ó yẹ kí wọ́n mọ̀ wípé àá àṣé bí ẹ̀sìn Islam ṣe rí ni bí wọn ò tiẹ̀ gba ẹ̀sìn wọn ò ní ìròrí dáadáa àtàdé ọkàn dáadáa lórí ẹ̀sìn. ibo wa la alábàágbédé ọ̀rọ̀ àwọn afa pọ̀ lórí rẹ̀ àwọn kan ní tá a bá gbóhùn sókè ibi tí wọ́n bá gbọ́ wa dé lọ́tún lálàáfíà lẹ́yìn níwájú àwọn alákàlà alábàágbé kìí ṣe àwọn tí wọ́n súnmọ́ wa gbọ̀ngbọ̀ngbọ̀n nìkan. àwọn kan ní rárá ogójì ilé níwájú lẹ́yìn lọ́tún lósì méjèèjì náà súnmọ́ra wọn tó ń túmọ̀ sí ni pé mùsùlùmí èyí ṣe kó ń kó jáde lé kálukú ní ń ṣe tiẹ̀ kò sí ní ẹ̀sìn Islam. bó ṣe ń ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe máa ṣe dáwọ́ ẹ̀sìn sí wọn báyìí o bọ́n bá ti ṣe dáadáa tí Islam wọ́n enjoy wà nù tó ní ká ṣe nìyẹn kódà wọ́n ní ká ṣe báyìí wọ́n ní ká ṣe báyìí wọ́n ní ká ṣe báyìí látara bẹ́ẹ̀ a mọ̀ rí nínú àwọn tó yẹ pé wọ́n mọ̀ pé a a rí nínú àwọn ọmọ àyà tó jẹ́ pé látara pé wọ́n ń ṣe báyìí àwọn òbí ọmọ kan tó wà ládùúgbò àwọn ti dàgbà wọ́n ní a ẹ̀sìn yìí ẹ̀wọ̀n àwọn òròpá àwọn lè ṣe mọ́ ẹ lè ṣe òní ara but àwọn ọmọ sọ pé ah báwọn òbí àwọn ọba lè ṣe àwọn rẹ́dì láti ṣe ní ti àwọn. àyìn náà àwọn obìnrin wọn ti sọ pé ẹ bá wa wá ọkọ mùsùlùmí tó yanjú kọ́kọ́ àwa lẹ́sìn àrínà wọn. gbogbo ibi táwọn mùsùlùmí àkọ́kọ́ bá wà bọ́rọ̀ ṣe máa rí rẹ̀ wọ́n ṣe kónkó jábìlẹ̀. now wàrífù kùmà lè báyìí ìmá ṣe pẹ̀lẹ́pùtù pẹ̀lú gbogbo àwọn ẹrú ọlọ́run ọba ṣe dáadáa sí wọn máa ṣe gbogbo nǹkan pẹ̀lú pẹ̀lẹ́pùtù with kindness Allah subhanahu wa ta'ala ó fi pẹ̀lẹ́pùtù sínú gbogbo nǹkan kindness sínú gbogbo nǹkan afẹ́pà nǹkan ni mùsùlùmí wọ́n ipa nǹkan kan sọ wípé kí wọ́n gbogbo máa ló ẹ̀fọ́mi gbóná ẹ̀ fi dé pa sínú odó mùsùlùmí ṣe gbogbo eléyìí ìṣesí tí ọlọ́run kọ̀ fún wa yìí kọ̀ mọ́ níbi pípa nǹkan nìkan ìbálòpọ̀ pẹ̀lú gbogbo ẹ̀dá ó ṣe lọ́ràn yẹn kì í wá ṣe yẹn nìkan wasilatur rahim sọ́sọ̀kun ẹbí. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó nígbà tí ọlọ́run ọba dá gbogbo nǹkan tán ó wá dá okùn ẹbí ó ní ìtàkùn ní ọ tó o so mọ́ àlẹ́ ara ṣì mi kí ló ń fẹ́ ó ní tí mò ń fẹ́ ni pé ẹnikẹ́ni tó bá so mí ìwọ lọ́wọ́n ba jẹ́ kọ́rọ̀ rẹ̀ yẹn ju kó o bá so ọ̀rọ̀ rẹ̀ ẹni tó bá já mi já kélékèlé ọlọ́run ni mo gbà bẹ́ẹ̀. lójúṣe ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé ẹnikẹ́ni tí ń bá ń sokun ẹbí ọlọ́run ó sọ ọ̀rọ̀ rẹ̀ ní dáadáa ẹni tó ń bá ń já okùn ẹbí ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ kérékèlé débi kó jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní sàrà tó dáa jù tó o bá fẹ́ ṣe mọ̀lẹ́bí tó o mọ̀ yìí pé kò gba tiẹ̀ ń bọ́ ṣọ̀tà lè ṣe sàrà ó sokùn ẹbí ó tún fàmàlà. ẹbí ẹni èéfì á kú kèé dẹ̀ fẹ́ ka jẹ́yàn ọrọ burúkú ni ọ̀tà kọrọ ọrọ ọba òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ̀là ó ní sísokùn ẹbí èyí máa mú kọ́yìn pẹ́ láyé èyí dẹ̀ mú mú pé kí ọrọ èèyàn pọ̀ sí so ẹnikẹ́ni tí máa ń sọ pé wọn kò jẹ́ ẹni máa ń sokùn ẹbí kò ní láyé kò dẹ̀ ní ntọ́ ń sọ ni pé ó ń kó náà ọdẹ sọ tó ń túmọ̀ sí wípé wọn ò fẹ́ ká kàn wá ní ìwà tó jẹ́ pé àbìkítà lára lójíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní ma gbogbo àwọn tó o bá tan nílé ìyá nílé bàbá láti gbé pé a fẹ́ ma wọn àwọn náà fẹ́ tiwa mọ̀ wọn káàkiri báyìí torí kó lè bá a sọkùn ẹbí. a kàn lọ ní aníkàsára mọ̀ sí káàbọ̀ dèkò jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà pé àlàkàlà bí mọ́nsílẹ̀tì ọ̀m àbúrò yéèyàn tàbí ẹ̀gbọ́n yéèyàn ipò ìyá ló dúró sí. bá a ṣe so mára wa lọ́hùn a gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ kó mára a ẹni tí ó bá ń ṣe eléyìí yóò mọ iye ẹbí ẹlẹ́bí ẹni tí ń bá ń ṣe eléyìí yóò ní fílìn ìjọ àdé ènìyàn yóò mọ ti àwọn èèyàn tí wọ́n fi ń fi ntí ntí wọ́n ntí bá ń bá wọn fira kò kàn ní dáwà ní dáwà ẹni tó pé kò bìkítà Islam ṣe fi ká lólé ayé nù látara bẹ́ẹ̀ tọ́ba dépò yóò mọ̀ wípé à ìyìn gbọ́dọ̀ bàrán mi jẹ́ ìyìn gbọ́dọ̀ bẹ́bí mi jẹ́ torí pé kí ni gbogbo nǹkan wọ̀nyí lọ́lọ́run ó bi alẹ́ rẹ̀ ẹni tí ó bá nípa ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọlọ́run bò ní bìkítà níbi ọ̀rọ̀ rẹ̀ ọ pàtàkì ìṣesí mùsùlùmí ni tá a gbọ́dọ̀ mójútó. We spoke briefly on strengthening the relationship between ourselves. It is not limited to only ourselves. The most, one of the most important relationship which we must strengthen is that of kinship. The Prophet ﷺ emphasized that a lot, that whosoever strengthen the relationship between him and his kinship, Allah subhanahu wa ta'ala will strengthen his affairs. And whosoever refuses to do that, refuses to do that, Allah subhanahu wa ta'ala gets his affairs muddled up. Billah. And because of that, the Prophet ﷺ said, it's imperative on all of us to know our genealogies. Your relationship from the father's side, from the mother's side, through marriages, you know all this. And try to respect them and straighten the relationship between them, visiting them, calling them occasionally, giving them admonition, sending them gifts, discussing their progress with them, and all that. You don't run away from your relations. La. The Prophet ﷺ said, straightening the relationship with your kinship, grant you long life, and it puts a lot of blessings on your wealth, on your affairs. It's very important. It, they may be ignorant about certain things, of worldly things. You try to inform them. Get involved in whatever they are doing. By so doing, you will be able to teach them one or two things of Islam or Sunnah. It's very important. What are we, what have we been saying? That every one of us is an ambassador of the day. You must not in any way allow disrepute to come to the day through you. If you do, you will have a great answer to answer question before Allah subhanahu wa ta'ala in the day of judgment. Allah will query you in the day of judgment. It becomes very imperative. So a Muslim is an embodiment of exemplary behavior in all ramifications. Gbogbo ntí à ń sọ nínú ẹ̀kọ́ yìí ni wípé gbogbo àtàwádìjẹ́ Mùsùlùmí aṣojú Ọlọ́run ọba aṣojú òjíṣẹ́ náà sàásìlám láà lórílẹ̀. Tá a bá ilé kù sí àwọn bíi tá a mú àwọn nǹkan yìí lò á tí wọ́n wá fi fi ẹnu àtẹ́ ba ẹ̀sìn látara wa á n tá a bá sọ fọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ká máa múra rẹ̀ lẹ̀ kọ́lọ́njẹ́ àrí dáadáa sọ ló fi jẹ́ pé ó pàtàkì ní gbogbo ìgbà àfa wa sọ pé kì í ṣe eléyìí nìkan ifṣa usalam spreading taslim amongst yourself. Assalamu alaikum. Assalamu alaikum. Even if you meet 10 times a day, 100 times a day, do it sleep, Assalamu alaikum. It's very important. The Prophet said, it brings tranquility in the society. It brings love, affection in the society. Kama jusalama, kama fansamlama ka láàrin wa, ọmọ ń jẹ́ kí ìdẹ̀ máa jẹ́ kí ìlọsíwájú kó bá àwùjọ torí sálámà ó kọ ní tó jáde inú àlìjánná ọgbà àlìjánná ó kọ ọlọ́run ọba dẹ̀ ni tá à ń bá ti ń tàn ká lórílẹ̀ ọlọ́run ó máa tan ìfọkànbalẹ̀ láàrin àwa náà. warahmatul fuqara wal masakin ìmọ̀ káànú àwọn aláìní àti àwọn tó jẹ́ wípé ó kó káàtó fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam onítàǹbà ń lé nǹkan tá a fẹ́ kó tètè tẹ̀ á lọ́wọ́ ntàǹbà ní àwọn aláìní ládùúgbò tàbí àwọn masakin àtàwọn tó kó káàtó fún ká ṣe dáadáa sí wọn látara dáadáa tá a ṣe sí wọn yìí ọlọ́run ọba yóò jẹ́ kí n tà lé ní bùkátà kó tètè tẹ̀ àlọ́ hadi sahih. tuntun máa ń sí pé kí ni gbogbo ntẹ̀yàn fi rí kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba látara ilé ayé lílò tọ́jẹ́ yí pé kò sí bó o ṣe lílo ilé ayé àfitọ́ ọba ní nǹkan yìí ó so pọ̀ pé ká fi sora wa pọ̀ mọ́ra wa ní ti dáadáa. tí bàjẹ́ ní ráàyè ó pàtàkì it's very important the prophet sallallahu alaihi wasallam said if you are desirous of attaining a goal and it's, it becomes very difficult try to be good to the needy and to the poor when you do good to the needy and the poor Allah subhanahu wa ta'ala makes it for you a means of attaining your goal A Muslim must also always put this into practice. Well, aitab and the offense. The Prophet ﷺ said, one who makes the life of an orphan secure in this life, such a person and I will be like this in the day of judgment. that is he will live very close to me in the day of judgment ẹnikẹ́ni tí ó bá mú ọmọ òrukàn tó tọ́jú rẹ̀ èmi àti ẹ̀ báyìí ní níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òjíṣẹ́ náà sàlàsàlà ni tí o bá fẹ́ kó o ní fọkànbalẹ̀ tó o wá fẹ́ kí bùkátà rẹ̀ ó tètè bíyá tó o bá rọ́mọ òrukàn fàmárà ní fàmárà tàánú fọwọ́ pa lórí ntí bá ń jẹ́ńyà ṣègbìyànjú lórí rẹ̀ tested and certified. If you want to have peace of mind and you want your needs to be fulfilled, be very compassionate to, the, to an orphan. Make him or her closer to you and place your hand on his or her head out of compassion. The Prophet said, by so doing, Allah will be compassionate to you too by fulfilling your needs. Sallallahu alayhi wa sallam. وَأَبْنَاءُ sabi. And awati uh, in tí nǹkan tán Sallallahu alayhi wa sallam ah mo Lord, lọ ibìkan ni the wayfarers Islam take very care, good care of them these are the du'afa in the society the needy the poor the weak ones in every society he may be a very well-to-do person in his home in his abode but now on a journey but all of a sudden as Allah will wish it he becomes a wayfarer take very good care of him or her it's very important Allah makes it a means of bringing, you know, peace in the society. Ó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ó pàtàkì. Òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé ẹni tí ń tọ́jú opó ládàá rẹ̀ bí ẹni tó ń jagun lójú ọ̀nà ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama. Tí ń tọ́jú opó. Ah! Kì ṣe tọ́jú wípé ah báyìí láti take advantage ẹ̀ because àwọn ìtọ́jú mi wà báwọn kò jẹ́ òtún dànù society ta wà society tó ti tó ti dojúrú ni ara àwọn ọmọ òrukàn wà níbì kan àwọn opó wà níbì kan kò sẹ́ni tí ń fẹ́ǹdì fún wọn ọwọ́ aka tí wọ́n mọ́ tiẹ̀ ọ̀wọ́n á fi nǹkan juwọ́ sí wọn àwọn opó tí wọ́n wà ṣètọ́jú wọn Allah subhanahu wa ta'ala yìí fi ṣe sábàbí wípé tí gbogbo tayé bá dàrú tiẹ̀ ò ní dàrú ńbẹ̀ kọ́lọ́ má da ti àrùn ńbẹ̀ kọjá kí tiwọ́ dá ńbẹ̀. àwọn àṣesí ni ṣe sí àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ. These are some of the traits of our righteous ancestors, Salafun Salih, you know, that makes them very distinct and become exemplary in history of mankind. because of their exhibition of Allah's creed on the surface of the earth, living the way Allah subhanahu wa ta'ala has enjoined them to live in the, in, in, in the message, message of the Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala honored them, you know, dignified them, gave them respect, and they become an enigma in the history of mankind. To come back to that, we just have to revive these their practices. When these practices are revived, the honor, the dignity, respect that Allah subhanahu wa ta'ala accorded them, inshallah, Allah will accord us too. May Allah make it easy for us. Uh, uh, I sọ pé àwọn wọ̀nyí ti lọ rárá kí ni wọ́n ṣe tọ́lọ́wọ́n bá fi pọ́n wọn lé báyìí. àwa náà wàá jọ wọ́n látara jíjọ wọ́n àpọ́nlé ẹ̀yẹ àti yì tọ́lọ́hún ọba tó ṣe fún wọn kò ní fi dùn àwa náà kọ́lọ́ mọ́ fi dùn wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته sàlám tó tó wọn. ntọ́kàn yẹn pa a lè ṣe nínú torí nígbà tó bá ti di ẹran ara nígbà míì <laughs> èèyàn lè ṣe kọ́ mọ́mọ́ you know but tó bá ní consciousness nígbà míì gà tí ó bá ti ẹ̀ ṣe síta ọkàn ó máa jájẹ ó lè finú ṣe lára tí èèyàn lè ṣe sínú ọkàn pàpẹ tí ìmáàmù bá ń ṣe kíra wọ́n fẹ́ kí a máa fetí gbọ́ ká dẹ̀ máa fi inú gbé ti ń kà lọ ọ wá débẹ̀ yẹn nínú tí yẹn lè ṣe sínú ọkàn yẹn náà ni kó ṣe sallallahu alaihi wasallam sínú ọkàn bọ̀dù pé kí wọ́n á pariwo rẹ̀ síta àwọn sàábì kankan ò ṣe. ọ̀kan. wàá kọ́ sọ́lá ntọ́lá ta ní. wọ́n ti mi sínú. asalaamualeykum. ìbéèrè mi ti ń tẹ̀lé ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé mo gbọ́ nínú lẹ́kṣọ̀ kan tí sars kan sọ pé ìwọ eh, pé nínú ìyàwó èèyàn àti ìyá èèyàn pé ìyàwó èèyàn ní ẹ̀tọ́. Ah, kọ̀lẹ́tọ̀ ẹ̀tọ́ kẹ́ ju ìyá lọ ju lọ. ẹ eh, ipe ah. ipe tó ipe ìyàwó yẹn ń gbé pẹ̀lú àti ìyàwó èèyàn. kìí sẹ́yìn ni wọ́n fi ń dìtà mẹ́ẹ̀tọ́ ọlọ́run ọba ni ó dìtà mẹ́ẹ̀tọ́. bẹ́ẹ̀lẹ̀ kìí ni pé tí imam bá ń ka kíra ṣé ó lè sọ kí èèyàn máa ka tẹ̀lé. tí imam bá ń ka kéwú sí gbangba. àmì sọ́wọ́n ti fà á ti àmọ́ sọ. náà tó ń ka kéwú sí gbangba ní àsùbà maghrib àti isha irun mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkìrá imam ó ní kìrá ẹni tí bẹ lẹ́yìn rẹ̀ sọ́dí yẹ́ báyìí nísìnyí so tó bá jẹ́ pé irú imam àwọn imam kan wà tó jẹ́ pé tí wọ́n bá ṣe wọ́lá dọ́ọ̀lì àmì tán wọ́n máa sinmi dáadáa nísinmi tó jẹ́ pé àsìkò yẹn èèyàn lè rí fatia kan tí máàmù yẹn bá tó bá jẹ́ pé àwọn arú máàmù yẹn ni kànà téèyàn ó fi dúró láì ṣe nǹkan kan èèyàn lè ka fatia tòmọ́ tó bá yẹ pé ìmáàmù tó yẹ pé bọ́ bá ti sálá bọ́ bá ti ṣe àmì tán lẹ́sẹ̀ kan náà ni ó gbé súra mi tẹ̀lé ntọ́jọ́ ràn yàn lé wa lórí níbi ìrun tí wọ́n bá ń ké sókè òní ká tẹ́tí sí imam a gbọ́dọ̀ kí sí nǹkan kan fatia rẹ̀ ó ti gbé fatia wa ṣùgbọ́n tó bá wá jẹ́ pé bíi ìrun zohor asr raka kẹta àti maghrib ẹ̀kẹta àtẹ̀kẹrin ti ìṣáì ni tí màmú bá ń bá ti dìde bọ́n bá ti ń ṣe kíra àwa náà mọ̀ ṣe kíra àtiwá kódà bó bá parí fatiha tán tí màmú ọba tí lọ rùkú súrà tí ó bá rọrùn máa kà lẹ́yìn rẹ̀ torí kí àṣetánì wọn má máa kúrò irú ìbá ọ nínú irun so ti yé báyìí nìsín bó ṣe jẹ́ ni. ẹni yẹn tó bá ń ka tí màá bá ń lead. bẹ́ẹ̀ni. ó máa tí màá bá ń lead. tí màá bá ní òzùbí tó bá ka alhamdulilayi rabbil alamin òun náà máa sọ alhamdulilayi rabbil alamin aṣọ òun sọ anyamara.